إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير آمين. اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الحكيم آمين. اللهم رب جبرائيل وميكائيل وإسرائيل فاطر السماوات والأرض الأعمال والغيب والشهادة آمين تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته nítẹ̀síwájú nínú ayẹyẹ kẹfà tó wà ní sọ́ọ̀tì fújúrọ́t èyí tí olúwa ti gbé wá èyí tí a ti mẹ́nu lé láti bí ọjọ́ méjì àti mẹ́ta sẹ́yìn tí ọlọ́run ọba pe àwọn tó ní iman tí a dẹ̀ ń bẹ ọlọ́run ọba kó ṣe wá nípa nínú àwọn tó ní iman náà kó lè bá àjẹ́ sí wípé ní tí wọ́n pè wá fún náà á lè lò ó torí tí wọ́n bá pè yẹn lórúkọ èèyàn tó jẹ́ sí pé òyìn yẹn ń bẹ lára èèyàn iṣẹ́ tí wọ́n bá pè sí lẹ́yìn rẹ̀ yóò lè ṣe bí àwọn ọdún ló ṣe ní ẹ̀yìn olówó ẹsẹ̀ sàárà olùsìsì ni àbí kò ní kọ́bọ̀ lápò àwọn ní mr olówó ọya ṣẹ̀sára tí yóò lè ṣiṣẹ́ ìjọba tí yóò ní ó kọta àpò lára rẹ̀ nìyẹn bí ẹ̀ bá kọ́ aláìmọ̀kadẹ́ ní ẹ̀yẹ onímọ̀ ẹgbẹ́ wa dá sí ìdájọ́ yìí aláìmọ̀kadẹ́ tó lè dá sí láti máa bẹ lọ́hùn pé tí wọ́n bá pa àwọn èèyàn lórúkọ tó dáa tó báyìí ó yẹ ká lọ mọ̀ pé gbìyànjú bá nílò ìyẹn lára ó bá yàn gan àwọn tí wọ́n pè wá sí lẹ́yìn yá ayọ́ lẹ́dínà àmànù ọrụ rọ̀ fún a bá ti jẹ́ pé wọ́n bá pè wà ní yá ayọ́ lẹ́dínà náà taa wá wo iṣẹ́ ti ń lẹ́yìn yẹn tí ti rọ̀ wá lọ́rùn ká máa ṣẹ́ wà wò yẹn bá bá pé ọlọ́run rọ̀ fún wa á àjẹsí pé àwọn abẹ́lọ́run ọba tó pè wá tó pè àwọn èèyàn láàrin kó fi wá náà súnmọ́ àwọn tó pè ń bẹ̀. tá a bá ti wà ń bẹ̀ iṣẹ́ tí wọ́n ní kásì lẹ́yìn ẹ̀ yọ́ wà lọ́rùn láti ṣe ọlọ́run kó jẹ́ kọ́rọ̀ wà lọ́rùn. ayẹyẹ òun náà ni àwọn ń bẹ̀ ní sọ́tò ojúrat lẹ́yìn pàtàkì sọ pé àwọn أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إن جاء جاءكم فاسق بنبأ فتبينوا يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين فتبينوا أن تصيبوا قوما بدعاءة وتصبحوا على ما فعلتم نادمين يا أيها الذين آمنوا إن فاتقون من بين فتبينوا فتبينوا أن تسيبوا قوما بدعاة وتصبحوا على ما فعلتم نادمين a sọ fún wa lánàá bí ayà yẹn ń pè wá pé kò yẹ kí múmi ní ọmọ ìjẹ̀ka àbámà. ọmọ tí ń jẹ̀ka àbámà ó gbé gbèsè kò tó lásìkò tó yẹ kó gbé gbèsè lọ́fà. gbogbo ẹni ń jẹ̀ka àbámà ọ̀sọ́ ni tí ò yẹ kó tí ò tí ì tó sọ ọ̀sọ́ nígbà tí ò tí ì tó sọ ni. gbogbo ẹni tí ń jẹ̀ka àbámà ọ̀nà tí ò tí ì tó ná lásìkò tí kò yẹ kọ́ ná nígbà tí kọ́ gbogbo àwọn ààrẹ ẹ̀yọ́ fi yọ ayé pé bí a bá tí ọlọ́run pè wá sí pẹ̀lú ògbó ọlọ́run a mọ̀ sáyé ọ̀run tó bá bá ráyà ní sí bá lè a mọ̀ sí bẹ́ẹ̀ náà ní fàyè wà ọlọ́run tó sì bèèrè e owó wà náà Ayé ni ọ̀fẹ́ kẹ́ ẹgbẹ́ ní tí ó máa jẹ̀ka àbámà lórí iṣẹ́ tẹ́ bá sí. Àwọn ti ó ní kọ́nà pé ní ń já àkùn. ń já àkùn ta sí kúndùn bìnnà báyìí bàtà báyìí yá mú. ọwọ́ àwọn sọ wípé kí wàá ní wàá ní ìsọ́tí tẹ̀ ẹ̀rọ ìsàlọ́yé nù. àrùn tún sí ibò fáwọn márùn-ún bìnnà ara. ìsọ́tí àkọ́kọ́ ni ìsọ́tí ẹlẹ́ẹ̀kejì. wàtò sí ibò àyàmá bá a ti kúndà wọ́n ní gbogbo nǹkan tá a bá fà ìmọ̀ kan sí àmọ́ ìjẹ̀ka àbámọ̀ lórí ẹ̀. ẹ̀kí lọ́mọ tó fi rí bẹ́ẹ̀ ó ní àǹtòsí gbogbo ọwọ́ nígbà jáàlù náà ni gbogbo ń ta bábá ìmọ̀ká sí ní ti ka àbámọ̀ lórí ẹ̀ ní bá ti fa ìmọ̀ká tó bá fi dásọ̀rọ̀ ẹ̀sìn ó ti ka àbámọ̀ láti yà máa bá fa ìmọ̀ká dásọ̀rọ̀ ayé ó ti ka àbámọ̀ ọlẹ́wọ̀n láyé. ẹlẹ́wọ̀n sí ìbò pàwọn lórí dáadáa. tàbí káwọn sọ́jà ó lù ọ́ lọ lójú ọ̀nà ní ìsìn sọ́jà wa ní pé ọ̀pá pàpà lójú ọ̀nà. ọ̀pọ̀ ẹnìkan bá pè ọ́ lọ́rùn ẹ̀dọ́ ẹ̀dùn wájú sọ́jà yóò lù ọ́ ní bí a ṣe lò wọ́n. ẹ̀rùn sí ohun ọ̀hún lórí ìdára. ẹ̀yìn mà tó ọmọ lọ́fàá sójà òṣèlú ẹ̀yìn mà kọ́ ọmọ torí pé kìí sòfin ọlọ́run làwọn ń lò òfin ayé ní traffic light ní ìsìn níbi tí ò sí àárọ̀ oko àbí ọlọ́run wá sí káàkùn ọlọ́run wá gbéra láti oko rẹ̀ bàbá kọrí sí èkó Ọmọ àbáṣe ọ̀nà kẹjà ní ìjà pé ìṣẹ́ni wà mẹ́ta mẹ́ta wà mẹ́ta. náà rẹ̀ ha a máa ń gbọ́ nǹkan ní ká tó ṣe é. a máa ń gbọ́ ká tó ṣe é. káàbà ọ̀rẹ́ tí olú tí kọ́kọ́ lọ sí èkó ọdún tí kọ́kọ́ dé èkó mo gba information lọ́dọ̀ àwọn àdúgbò láti ṣe àwọn aláàárín à èkó láti dé èkó ọmọ tí aráàlú àárọ̀ lókè tí a bá dé èkó wọ́n ga mọ́ wọ́n ní tọ́ ti wá fẹ́ kí wọ́n má dá ọmọ kó léjú kòkòkò. léjú kòkòkò ni wọ́n rẹ̀ ní. Ah, wọ́n láti bí mo ti bọ́ọ̀lẹ̀ ọjọ́ ta mo ti ọjọ́ ta. Ah, ah, èmi náà sì lè bá àgbè ìgbà àgbà bá ìgbẹ̀jọ́ àti wọ́n ní tọ́ bá ti bọ́ọ̀lẹ̀ kó léjú kòkòkò. léjú kòkòkò ni ó. sì máa sọ mọ́jẹ̀ wọn ò ní tètè mọ̀ pé ìsàlẹ̀ ló ti wá lórí tẹ́ bá ti mọ̀ pé ìsàlẹ̀ ló ti wá ní ọ̀rọ̀ rẹ wọn àárẹ̀ ìlú ọ̀gbọ́n ní ìtàn ọ̀pàlẹ̀ rẹ máa ń tó mẹ́rin. àtúnṣe àlàmà fàálì tó ń dá nínú ẹ̀kọ́ tí wọ́n kọ́kọ́ mi kí n tó lọ mo béèrè ní o wọ́n ní ìjọba ti wọnú móòlù ẹ̀. wọ́n móòlù ẹ̀. èèyàn máa kan áwọ̀ ni. èèyàn máa kan áwọ̀ ni. èèyàn sì máa bẹ́ẹ̀lẹ̀ ń bẹ́ẹ̀. èèyàn sì máa bẹ́ẹ̀lẹ̀ ń bẹ́ẹ̀. Àwọn awọ̀ mi wípé tọba bẹ́ẹ̀lẹ̀, ó lè máa ká, ṣùgbọ́n kìí fún mi ẹ̀rọ máa bẹ́ẹ̀lẹ̀. Wọ́n ní tọ́ ọba bẹ́ẹ̀lẹ̀, ọ lẹ́yìn. Wọ́n bí ti lọ rẹ̀ ọ́. bó o ti wá ń gbọ́ta yé òun sórí tó bá lẹ́nu mú tó bá sáré tẹ̀lé lè bá a mọ ìlú ọ̀tí ọ wà pé àà ah, ah, ọ̀tún ti dé. yóò aláàbà ìtòlú wọ́n á ti wá nínú ayé òun wà nínú ní ẹ̀sìn tó bẹ́ẹ̀. má ṣe má bọ́lá ńlá ìwádìí ẹ̀. ní a kà mọ́gbà ó. pé ń tọ́ kà ọba ayà ọ̀ tó o sì fọkàn balẹ̀ sí màá. ṣùgbọ́n mo gbọ́ lórí rédíò mo gbọ́ lórí rédíò mo gbọ́ lórí whatsapp mo gbọ́ lórí internet mo gbà kí ní kankankan ní ọlọ́ba sì ń tẹ́ lọ́ọ̀ mm. ah, mi ń tọ́ sọ ọ́ tẹ̀ ká bá má. wọ́n ní wọ́n fẹ́ kí àwa mú mi ká má máa jẹ tí ọmọ rẹ̀ tẹ̀ ká. yálà nínú ẹsẹ̀ ni wà nínú. wà wà nínú. wà nínú. لأمور وقعت منه ثم ثم صار يتمنى بعد فوات الأوان عدم وقوعها نعم والمراد به هنا الندم الديني والدنيوي معا نعم وأنت كما تقول لي يا أبا ولدني على ما فعلتم نادمين ولك ما صلي إليك ميسي إليك عيني إليك أتوم إليك عيني نندو إليك عيا àwọn tí èèyàn bá ti lè máa jẹ sọ́kẹ̀ àwọn nǹkan yẹn a tẹ̀ka àbámọ̀ ọlọ́mọdé níta tí kò lánàá náà ni ọ̀rọ̀ tí onímọ̀ kan sọ àtàwọn onímọ̀ míì ṣùgbọ́n gbé òun náà ni àfa àwọn àgbà kó tóbi ọ̀sán àwọn onímọ̀ míì náà ṣùgbọ́n aṣáájọ láàrin yìí akíbọnú ara wọn tóbi àwọn àfa قال القرطبي وقال القرطبي وغيره من اهل العلم رحمهم الله تعالى وفي الايه وفي الايه دليل على قبول خبر واحد اذا كان عدلا ولا يعني جو وفقوا اني اوان يما تجي في اوا كقول لا نيت àwa tá a jẹ́ bàbá akẹ́kọ̀ọ́ náà àbí ọ̀rẹ́ akẹ́kọ̀ọ́ náà àwa náà ní ń bẹ̀ àwọn láta méjì àwọn yòókù náà ní wọ́n ní wàsílẹ̀ fún mi. àyà dẹ̀lílù náà àyà kọ̀ọ̀bù lè kọ́bárì wá ìdàgbà náà àdìlà. wọ́n ní àyà yìí júwe fún wa pé tí ẹnìkan bá mú information wá tó bá jẹ́ sí pé kò bá ti sínú àwọn tọ́lọ ń wí lẹ̀ ìṣe fásitì tí ẹ̀ ah, wọ́n ní ah, ah, ọjà àkàmà gbà á sọ̀rọ̀ yẹn wá ní ká gbà á àbí kì í sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ mi ìlẹ́jọ́ tó bá jẹ́ sí pé ẹni tọ́lọ ń ránṣẹ́ ni ẹgbẹ́ wọn ránṣẹ́ ní àwọn ànábì ọlọ́run ọ̀rọ̀ yẹn ní kágbà ó. ọ̀rọ̀ yẹn ní kágbà ó. tí kì bá sàwọn ànábì ọlọ́run. kì í sànábì ọlọ́run. àwọn ní nítọ́ dáa jù ní pàṣípínì kágbà. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ gbà kì í ṣe bọ́ dẹ́sẹ̀ o. kò dẹ́sẹ̀ tí o bá gbà. ó jẹ́ kíkọ́ kan rẹ̀ ọ̀bá rẹ̀ tó ń ṣe èmi. bá a máa sọ fún ọ wípé o ò tí ì lẹ́fùtẹ́ ẹ̀kọ́ wa. ẹ̀ ń bá ti dún ní déédéé tó bá ti mú information wà fún wa. ó yẹ ká gba wọ́n ní ọdún dáa ká máa gba information. ọjọ́ sí wípé ẹni tí è ṣe kò kí ọba mú àwọn àwọn alákọ̀ọ́kọ́ rẹ̀ الأخذ بخبر صادق جزء من منهج التفكر والتبين ولا نحتاج إلى أي تبين أفا لا تؤذي الناس وأنت في شهر رمضان نبههم فقط هم سمعت صوت الضرب أن الأخذ بخبر الصادق جزء من منهج التثبت والتبين ولا نحتاج إلى أي تبين لذلك. wọ́n kí ló sọ pé bá sọ̀rọ̀ tó bá mọ wà fún gbà wọ́n ti rí kò ń gan gbígba ọ̀rọ̀ rẹ̀ yẹn gan nínú tàbá yóò tó

فتبين هنا من كبا أو تنتم وإلى كذا هذه الآية أصل شهادة وانا آية لي بقنا يقول لا تنبي رتيجة أنا كما recommend witness لوري كما هو لا يقول بقوله تعالى فتبين والأخر nínú ọ̀gbọ́nà tó bí fátàbáyé yànú. Kí ló ti tàbáyé fátàbáyé? Fátàbáyé ò yẹ sẹ́lì tí mo ṣàhádà. Àkíyàn tó fẹ́rẹ́ bá nǹkan kan bá mú nǹkan, a ó wá nǹkan tí ó kún ìmọ̀tọ̀ ọmọ tẹ́lẹ̀ ní lọ́jú rẹ̀ ó dá sákàsákàsì. Ọmọ méjì, ẹnìkan tó wá méjì kún fún

ونتي الحث على البحث وان امدن الحث على البحث ان با سي ان با جي رساجا انتي ما وا تي كبا wọ́n ní ọmọbẹ̀ ń bẹ̀ fún ayé pé má máa gbé gbogbo ń dọ́ bá mọ̀ lẹ́ẹ̀kan náà kò ti kàn bá mọ̀ tó ń ṣe ní tẹ̀síwájú tẹ̀síwájú ọlọ́run bẹ́ẹ̀ lọ́dún káwọn ṣe bá sùn sí. ọ̀gá annahu yẹ́dọ̀ ahìlẹ̀ islam ilẹ̀ báyìí sàwọn fil maqbulat minal akhbar aw al ma'lumat minal ulum. wọ́n yọ ọ̀rẹ́ bẹ̀rẹ̀ pé fọ́tàbáyà náà yà ń pè wá àpàwà mọ́mìnrin sí pé a máa ṣèwádìí ìmọ̀ yálà ìmọ̀ information yìí tí àwọn àwílẹ̀ ẹ̀ka láti ìgbà yíwá tó bá ta ń tà ẹgbẹ́ ẹ̀yà àfáà bì náà báyìí náà bá wù ọlọ́run làǹtú láti ìjọ yìí wọ́n ní nọ́mbà wo ní mà ń bẹ onímọ̀ sáyẹ́nsì eh, sáyẹ́nsì lọ́jẹ́ ni o àbí sáyẹ́nsì ti Islam ni o àbí sáyẹ́nsì ti àwọn míì ni o àbí mọ̀ ìwádìí ìjìnlẹ̀ tí èèyàn máa lọ laboratory tí èèyàn máa lọ tech pé yàtọ̀ wò tuntun níbẹ̀ tuntun níbẹ̀ sọ̀rọ̀ nítorí náà àwọn fàkàánà àmú sọ̀rọ̀ àbí tọ́ba. fàkàánà ha àti fàkàánà سواء في المنقولات من الاخبار او المعلومات من العلوم. وهو ما وهو ما يسمى باللغه العلميه. هنا عندهم من ساينس مان لونيتي وعلمي ثم جرب قبل ان تجزي. من تجزي. tó tẹ̀sì ẹ̀ ẹnìkan bẹ mẹkaníkì ní níwò ní ọwọ́ àgbà máa sọ yìí tẹ́sì àbí ẹ̀yà àgbà tẹ́sì mẹkaníìkì tí ọba tẹ̀sí ọkọ̀ òwò ọba ṣe tán tó gbé fẹ́ni tí ó ṣe fún ọmọṣẹ́ ah, ọmọṣẹ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn tí ọba òsìn nǹkan míì náà tí ọ̀tẹ́ ìṣẹ́ ò ọmọṣẹ́ أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. نعم هو معها وما أحسن هذا وما أحسن هذا في العلوم الصحية والصيدلية ومن والصيدلة والصيدلة wọ́n kí ni àáyà yìí èyí tá a ti lọ máa gbádùn ìjùlọ tá a bá jẹ ká a bá pàkẹ́tẹ̀ lọ síbi ìmọ̀ àyẹ̀ nǹkan wò pé àtọ́ba tó ṣe àbẹ̀fẹ́ wọ́n ní láti máa lò ó dùn ní tọ́jẹ́ máa mẹ́sìn láti máa lò ní àwọn pharmacy náà. ok gbogbo òkò táwọn tẹ́ ń mú wá tó ń lò. gbogbo òkò táwọn tó ń wá tó ń lò. ṣé ẹ̀ka náà wọ́n ti tẹ̀sẹ̀ ní. ṣé ẹ̀ka náà wọ́n ti tẹ̀sẹ̀ ní. òun wọ́n kọ́kọ́ mú jáde. Ah, wọ́n kò fi ẹja tẹ̀sẹ̀ wọ́n lè tẹ̀sẹ̀ lára ẹran wọ́n lè tẹ̀sẹ̀ lára díẹ̀ wọ́n lè tẹ̀sẹ̀ lára ẹran kọ̀ọ̀kan náà wọ́n gbé ẹ̀rọ ilé wọn fún ó sì sùn lọ gbogbo ohun tí wọ́n fún yẹn ní ìsìn náà bá fún ah, ẹ̀yà tí wọ́n fún ká tí èsì sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́ba lọ wọ́n tún wáyé lọ bá fún wọ́n ní fátàbáyà ní ẹgbẹ́ lọ gbogbo agbègbè lọ. Wọ́n dá àkóso ìdáwà mi ní ayé wá. Wọ́n gba oògùn lọ́dọ̀ ẹni kẹ́kọ̀ọ́. Wọ́n dá oògùn lọ́dọ̀ ẹni kẹ́kọ̀ọ́. Lọ́jọ́ bá ti mú oògùn wá rí gbà.

فاسق بنبأ فتبينوا لا تأخذ الدواء من أي واحد مقبل قلوب إنك كافة وتلفوا Àwọn tó lọ bẹ́ẹ̀. Ẹgbẹ́ ní kí ló fà á tí ò gba ògùn lọ́dọ̀ ìyá kan tó ògùn ládùúgbò rẹ̀. Sọ pé Ọlọ́run sọ pé ẹ̀yin mú mi ní pátá báyìí. Bẹ́ẹ̀ ni a ní ẹ̀mú. Gbogbo ògùn lọ́dọ̀ ẹni kọjú. Ah, ogun tó yìnbó mẹ́lá ń sọ̀rọ̀ sọ̀rọ̀ pé òun fún wọn kọ́ sí lára díẹ̀ díẹ̀ pé méjì ní kí ọmọ ọdún méjìlá ó lò àbí ọmọ ọdún tọ́ba tí wọ́n méjìlá yọ kẹ́ni kó lò ẹ̀yìn tọ́ba jẹ́ ọmọ ọdún méjì ẹ máa kan sí méjì wọ́n kọ́ ọbẹ̀ ah, àwọn olóògùn tìbílẹ̀ wa ń kọ́ fún yá sí ti ẹ̀. àwọn tìbílẹ̀ kọ́ bu lọ́kọ́ sí alágbóhun. <laughs> Má gba ẹni oògùn lọ́dọ̀ àwọn èèyàn tó rí rẹ pé ní ìmáni rẹ̀ o. Yára ní kí lọ́bà tó fi ṣe bá àwọn bátà sí kí ni. Wọ́n látà fún ìrìnàjò. Wọ́n látà fún ìrìnàjò. Má gba ìtọ́jú ìwòsàn kankan lọ́dọ̀ ẹni bọ̀dì pé á ah, ó náà ti lọ síútù lẹ̀ tí ẹ̀yẹn lọ ọ́sítù tún dálẹ̀ tiwa nílẹ̀ tiwa dáa wà ah, yìí. ọlọ́run ọmọ yọ sí ẹgbẹ́ mọ́ṣúárì dáa jùlọ. mọ́ṣúárì dáa jùlọ. kọ̀ǹfàmù ló dé lè rí mọ́ sọ fún ẹ. Eh, kí ọ̀dọ́ síútù kan má bá èròjà tí èèyàn bí má rẹ́síkìú ẹ̀ ní ń bẹ̀ sọ́sítù lè rìn. ilé ìsọ̀sítù. Eh, ọ̀pọ̀lọpọ̀ síútù wa ló ti wá ní na míì sọ wọ́n sọ sílẹ̀ tìjọba náà wípé àwọn tìjọba sì sàn ẹgbẹ́ tó sì mọ́ mbẹ́mbẹ́ ṣùgbọ́n ẹni tó dá tiẹ̀ lẹ̀ kìí ṣe torí àwòsàn rẹ̀ dálẹ̀ lórí kíni lórí àpótí ẹni ṣùgbọ́n tìjọba torí ìwòsàn rẹ̀ dálẹ̀ kìí ṣe kó kàn ní ẹ̀jọba ju àwọn àyè yòókù lọ wọ́n ti máa gba ìtọ́jú ẹni ẹni ẹni ẹni

ọmọ akin tọ́kọ ní ló fi ma ẹni tí ọkọ ọmọ owó bí a ti ń ṣe lórí àti ń ṣe ó lè dá àárín kan kọ́ka nǹkan tí nígbà tí ó bí a ti ń ṣe ń bò ọgbà lọ́wọ́ dáa ó ti ṣe wàhálà pẹ̀lú inú ìyàwó rẹ̀ yóò a

ọ̀sà fẹ́lú ní. kò sí inú ẹ̀jẹ̀ rẹ̀ tẹ́lẹ̀. kò sí inú ẹ̀jẹ̀ rẹ̀ tẹ́lẹ̀. àwọn oògùn kan lólò tó kọ̀ sí ọ̀sà fún. àwọn oògùn kan lólò tó bá ọ̀sà fún. àwọn oṣù àwọn kó sẹ́jọ́ náà fi àṣẹ ṣẹṣẹ ó ti lọ ọmọ pé ìtọ́ dálẹ̀ sára rẹ̀ ó di inú ojú wò lọ. olùkọ́ ló ló mọ àbáraká ní lọ àbí antibiotic kan fẹ́lú antibiotic kan wá à pọ̀ bá ti fẹ́ ọdún méjì mẹ́fà jáde lára rẹ̀ ẹjá sọ́ra ọ̀ ayà ẹ̀kọ́ alẹ́ kọ̀ọ̀kan pọ̀ ní àmì. ومما يعيد هذا التقرير ما جاء من الآيات الدالة على ذلك. inú àwọn ayà mi tí wọ́n máa fi ilẹ̀ fún ayé pé bẹ́ẹ̀ ni màmá mùsùlùmí ọ̀gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó sá máa lọ sọ̀rọ̀ sí i kó máa lọ bí ẹranko bí àgùntàn ọ̀pọ̀lọpọ̀ máa wò sùn bí àgùntàn wọ́n ní náà ní ayà sọ́tún náà láyà 43 آية سورة النحل آية 43 قل وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا عن الذكر إن كنتم لا تعلمون فاسألوا عن الذكر إن كنتم لا تعلمون فاسألوا أهل الذكر pẹ̀lú ní ọba mú bẹ̀rún yóò pa àwọn alásìkí rẹ̀ lọ ń bá wù. olùtùtùkùtù olùtùtùkùtù gáwù ó sòrò pè lẹ́nu ohun tó ìtùkùtù tó ọba bá balẹ̀ orí yọ ha lé ní ọlọ́run ní pásítọ̀. كنتم لا تعلمون نهاية أبدك بمعنى العلم نهاية قرآن هاي فاسألوا أهل العلم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون Ẹni àwọn akẹ́kọ̀ọ́ mẹ́lẹ̀ Na apíta bá yínú dáa púpọ̀ táà bá sì tàbá yínú àà gẹ́gẹ́ bí dáa wípé bá tàbá yínú aya yìí ta kàrí ala ń kó tó ńlá tààlà na ni náà ní ọkọ̀ òdìbẹ̀wò ìyá wọn máa bí alàdíkìrì ẹgbẹ̀rún léèrè kan ìyá ti máa bí tí ó tó bẹ́ẹ̀ gbà ní bí sí ẹ̀mú bá ti jẹ ọba kí ní ògùn táwọn èèyàn máa ń lò ńlẹ̀ Yorùbá ṣe máa fi àgbo bà ní. ó ní ìwádìí ìmọ̀fìnrin lẹ̀. ìwádìí ìmọ̀ obìnrin lọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn tó jẹ́ onímọ̀ ń pa kílẹ̀ ń wọ́n ní wọ́n fi nílẹ̀ pé kí ní ọ̀run tí èèyàn bá mú bí Yorùbá ṣe mú délẹ̀ kí wọ́n ní yóò mú. wọ́n ní ọ̀sán ní kánsá ní Òun náà ni ó rìsọ́ọ̀tì padà. Kí ni nǹkan náà? Òun náà ni àgbo ewé dóngóyárò lọ́wọ́. Ewé dóngóyárò. Tọ́mọ̀ pé ó fi àgbo gbà. Ó fi àgbo gbà. Gbogbo ọmọ oko náà máa kọ́ wáyé. Gbogbo ọmọ oko máa kọ́. Àtọ́mọ èkó náà táà náà máa ra ewé lọ́dọ̀ alágbó. Àtọ́mọ èkó náà. Wọ́n ní ewé dóngóyárò. Ewé dóngóyárò. Gbogbo wa bàjẹ́ ẹ̀fọ́ pa ègbò rẹ̀ náà, èkó ẹ̀ náà. Èkó rẹ̀ náà àtẹ̀lé mángò àtẹ̀lé mángò èpo mángò àtẹ̀kó mángò ẹwà kì í ẹ̀kì í ọwà gbélé náà ó gbélé náà wọ́n bá pọ́nrúurú wà máa máa sẹ́mu láàárọ̀ láàárọ̀ ikùn rẹ̀ wà lè kàkàkà ẹ̀ẹ́dẹ̀ lè máa gbọmọ ọmọ kan kékeré ọ máa gbé ipa sí òkú padà òkú padà ní kó tó fà ọ́dàgbà púpọ̀ wọ́n ní kí lọ́pàá pọ́n máa pé àgbo ni a ti máa wẹ̀ láàárọ̀ yóò sì mú àgbo wọn ọ̀rọ̀ tí ó yóò bá bá mọ rántí ọmọ náà nígbà ọ̀yá ikùn nìkan là máa ń tí kò lè báyìí a ah, ah, ah, mọ̀ pé a a a tún ti mú àgbo ó pẹ̀ náà nìyẹn tún lè ti mú àgbo yóò tí kò wá lé gbọ́ dàgbà tán ní kò rẹ́rìn sẹ́ńpà ọlọ́run lọ́yọ́ àmọ́ sí mi náà ní ìsìn bóyá ti bí àṣà sí lára ọlọ́run ní fásitì ìyẹn mẹ́jẹ̀ká àbámọ̀ tí ọba ti tìmọ̀ sí nǹkan ẹgbẹ́ bí ta sọ tí ọba máa wá ní nǹkan mẹ́jẹ̀ká àbámọ̀ púpọ̀ ìwé náà ni àríkọ́wà náà sọ́nà àbèdà ó rọ́ṣùn ọgbà ọ̀dà ààrẹ خرجنا في alẹ́tẹ̀lélúna ni rọ́ọ̀sọ̀dá fi tẹ̀ ẹ́ mọ́. ó béèrè pé àtìkánná àwọn àwọn tàbí lọ́dí ọmọ òkàrà ó wà nínú ìrìnàjò pẹ̀lú àwọn kọ́lẹ́ẹ̀tì wọn wọ́n ní nǹkan wá bá wọn lórí. ọba wọn lórí ọgbẹ́ ọgbẹ́ bá wọn lórí tẹ́jẹ̀ wà níbẹ̀ ọwọ́ alálà lálẹ́ òun ṣèbálòpọ̀ ọwọ́ alùjẹ́nàbà ọwọ́ abéèrè òtútù wa mú jọ náà pọ̀ láàárọ̀ wọ́n fẹ́ ká sọ báyìí ọwọ́ abéèrè pé ẹ̀yin. àtẹ̀jì lónà ni ó sọ́tà ń fi tẹ́yà mú. ẹ̀yin aráàlú ọ̀dàbẹ̀ ń pè ẹ̀yin ọ̀dàbẹ̀ fẹ́ mọ̀ sí mi lọ sí ọ̀nà àbáyọ wà fún mi bí kí n lo nǹkan bí ìtì èso mi láti fi ṣe máa. ọ̀kan ló. wọ́n ní. máa ń jí dùlákà ó sọ̀tà ní wà á ń tàdá ọ̀dẹ wà á lè má. àwọn òrọ̀ náà àbáyọ fún ọ nígbà tí ó tó oró mi báyìí níwájú rẹ̀ àtọ́jọ́ máa fi ilẹ̀ àbí ìpẹ̀sìn kankan tí ó ti rò fà. fàtúntà sàlàtà máa. lọ́ba wẹ̀ yóò tọ́ lọ́ba kú síbẹ̀ ń tẹ o. فلما قدمنا على النبي صلى الله عليه وسلم وقال يا النبي صلى الله عليه وسلم لي padà wá sọ fún Ànábì ya labaja ọmọ síbẹ̀ síbẹ̀ síbẹ̀ làwọn àwọn tí ó ọgbà tó náà ti tàbá nínú lọ́ba lọ́ba sọ fún Ànábì pé ọba gbé lọ́wọ́ àwọn àwọn bá sọ fún pé ah, omi náà ni ó lo ó sì ti wẹ̀ lọ́ba kú síbẹ̀ Fọ́kọ́lì. Àlẹ́dùn wá sọ fún pé. Ọ̀dàlúhù kọ̀tẹ́lẹ̀ fún ọlọ́. Àlẹ́dùn ni a àyẹ̀pá. Àyẹ̀pá o. Ọlọ́run kò dún yérí màkú ọlọ́run kò lè yíyàn nínú àbò. ọ̀rẹ́ sọpọ́lọ̀ wọn pa wọn bẹ̀ lọ́gbọ́n bá wọn. ọ̀rẹ́ sọpọ́lọ̀ wọn pa wọn. ọ̀rẹ́ máa dàgbé tí tú fáyọ̀ kọ̀ tí lù fi kọ̀ pa. ọ̀tà lù ẹ pa ìyẹn ni pé ẹ ti sábà tó ti kú. ọ̀tá làwọn ọmọ ọlọ́run ọlọ́run bá ẹ ọlọ́run ó fi ọ́ ló fò rẹ̀ nínú bó ti rí i ọlọ́run kò rẹ̀ ẹ̀yìn náà aláàtàlù aláàtàlù nígbà ní àdámù òbèrè nígbà tí wọ́n mọ̀ fẹ̀yìnàmá sífàbùlẹ̀ ẹ̀yí sọ́àlì ìdáfẹ́rẹ̀ náà fẹ̀yìnàmá sífàbùlẹ̀ tó ń dá àtàlù àǹfààní ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n jáde fún àwọn ará ẹ̀ látọ̀ àwọn onímọ̀ ni ẹ̀wọ̀ ẹlẹ́ẹ̀kẹrin wà ní àyíká. wọ́n ní àyíká ní asùn àwọn ọmọ bí ìtọ́kọ̀ rúpa ti wù lẹ́yìn fún wọn. wọ́n ní àyà yìí gan-an ní fandisa gbàǹgbà tó fi rinlẹ̀ báwo ni àwọn lídà wa àwọn aṣáájú wa báwo ni wọ́n sì máa gbégbèsè kó wọ́n sì máa mú kó wọ́n sì máa ṣètò wa wọ́n ọjọ́ ìpìlẹ̀ mú ọ̀rọ̀ báwọn sì máa ṣètò wa. min al-hukami ومن والاه ومن والاه الله سبحانه وتعالى امرا سواء كانت ولاية كبرى أو صغرى. wọ́n ní gbogbo ẹjọ́ bá jọ gà yálà ọ̀gá ńlá ni àbọ̀gà kékeré wọ́n ní gbogbo àyà yìí. àyà yìí ọ̀pọ̀ alẹ́kọ̀ọ́. wọ́n kọ́ alẹ́kọ̀ọ́. pé ìpínlẹ̀ tí ń kọ́ alẹ́kọ̀ọ́ ni pé alágbára ọlọ́gbára agbára máa gùn ún tó bá ti gbọ́ pàpẹ lágbájá mà ọmọ ọmọ sọ fún un fẹ́ gbàjọba lọ́wọ́ yín ọ̀fẹ́ gbàjọba lọ́wọ́ yín lórí ẹsẹ̀ ni wọ́n ti lọ mú sẹ́wọ̀n ọ̀rọ̀ jù sẹ́wọ̀n àwọn fẹ́ bí ba ti ẹ̀jẹ̀ ni kò gbàjọba lọ́wọ́ yín kò gbàjọba lọ́wọ́ yín o ah! lágbájá ọmọ ní òun kò lóun pàtì yín ẹ̀jẹ̀ ló ṣe fi pàtì. wọ́n kọ̀ جاءكم فاسق tó bá jẹ́ ọ̀gá aṣíwájú aṣíwájú ni ká mọ̀ pé ara ìjẹ́kulẹ̀ fún àmì ètò ayé wa. ọ̀mí máa yọ nínú ọmọ alága yìí. gbé yẹn nìyí tí wọ́n máa ràn àwọn pàṣẹ yẹn pamọ́ sọ́dọ̀ mi. Àbẹ́sọ̀ wípé irú nǹkan tí wọ́n lè máa lò fún òfin máa ráyè lo nǹkan ìdáadáa náà lábẹ́sọ̀ fún àti bèrè. Ẹlẹ́karùn-ún. Tàmà Anna Hami Alata Tadẹ̀ Olùdáta Ilà Kéfẹ̀ Tàhámàlú Wákòhùn Máa bá. Wọ́n náà ẹni tó ń pe báwọn èèyàn bó ṣe pé olórí náà ní pẹ́ lẹ́mù. Olórí lásán tán àwọn ẹlẹ́mù náà làwọn dá wà lábẹ́ ìjọba. Àwọn lábẹ́ àwọn aláṣẹ kan. Báwo làwọn adarí kan? Wọ́n ní àwọn náà. Báwo làwọn ní yálà ọ̀rẹ́ àtọ̀rẹ́ bàbá àtọmọ àtìyàwó aládùúgbò aládùúgbò kọ́sọ́mà àtẹ́ntì ń ta nǹkan àti ah, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mẹ́kù làwọn náà sì máa wọ́n láyà yìí kọ̀ wá. Bọ̀ bá ń ṣe business. Bọ̀ bá ń ṣe business. Bọ̀ bá lo ááyà yìí. Tó bá lo ááyà yìí. Business rẹ̀ ò lè gòkè business rẹ ò ní gòkè. ọba jẹ ẹni tí ó ń tà tí ó ń tí ń supply. tó ń supply. tí àwọn ọba lò tó máa yà ní. òòlù tó máa yà ní. òòlù dábàá sókè nù business rẹ. business rẹ dàgbà sókè. bọ́ dágbẹ̀ náà. àgbẹ̀. oṣù níṣẹ́ ìjọba náà. níṣẹ́ ìjọba. o ní tètè rí promotion. o ní lè gba promotion. ọ̀pẹ tí ó kan promotion ni wọ́n ti gbin eight days ọlẹ́nu lọ́wọ́ àwọn àmì ìṣèlú fún. ọmọ àgbẹ̀ wọn ti wà wọ́n sí. wọ́n máa ń ṣe bí ẹni pọ̀ ọ̀gbọ́n máa bá jẹ lọ. Ah, wọ́n ní bẹ́ẹ̀ náà lákẹ́kọ̀ọ́ àtàfà akẹ́kọ̀ọ́ àti jíjá ẹ̀lọ́mà pé orí rẹ lọ́pọ̀lọpọ̀ ọgbà lójú ọ̀nà tó wà àwọn olùkọ́ni náà ni wọ́n sábà àfáàní náà ló sábà bí. Àwọn tí wọ́n ti sábà bí rẹ̀. Tí ọdún tó bá ti ta wọ́n lẹ́padà nù báyìí. Tó ta wọ́n lẹ́padà nù. Lọ́mọ pé o ti ń ta ọjọ́ orí ọjọ́ ọ̀la rẹ̀ o ti ń ta lẹ́pa díẹ̀ díẹ̀. Ní ìfọ́nlá gbogbo ẹ̀ ọ̀sùn wọ́n ń ta lẹ́pa díẹ̀ díẹ̀. Wọ́n ń ta lẹ́pa díẹ̀ díẹ̀. Kí lọ́pàá tó fi máa ta lẹ́pa? Wọ́n ní wọ́n kú títà yẹn ó ní kò tiẹ̀ lọ́kọ́ dá fún wọn ó ní kò wórí ilé fún àbá àbá yẹn kọ̀fẹ́ dá fún wọn gbogbo àwọn nǹkan yìí yóò kó bá wà tá a bá lò mọ́tà àbá ti lò ó dàbá ti lè gbàgbà bá wọn wọlé pẹ̀lú òkú ọlọ́run àwùjọ ó sì kí ni yọ̀ọ́ فلا يصغي إلى كل ما يروى ويخبر به ولا سيما أخبار الأقران سواء في العلوم الشرعية أو في المناسب الدنيوية ولذلك تريد لي لعوانك كما تقول أخبار الأقران تطوى وتطوى وأنا تعمل سؤالي gbogbo àwọn nǹkan táwọn ẹlẹ́gbẹ́ tó ti dáwájọ jẹ́ kìnnìún tí wọ́n bá ń sọ ń pa ara wọn tó wá pọ̀ tó tó wà ẹ kà máa gbọ́ náà ní ṣùgbọ́n ẹ máa ká ńlẹ̀ láti gbọ́ pé wòó wòó wòó bíbà tó ń sọ̀rọ̀ káyìndé àti táyé lẹ́fù táyé àwọn ọjọ́ wa tàbí gómìnà abìkan àti gómìnà abìkan àbí olórí pátì ẹgbẹ́ kan àti pátì ẹgbẹ́ kan àbí ìmáàmù kan àti ìmáàmù kan àbí skọ́là kan àti skọ́là kan àbí gbá àbí tó bá jẹ́ sípé ẹgbẹ́ àbẹ́jẹ́ classmate in class náà ìwọ́dọ̀ wà ní class sáré sáré òwe sáré sáré òwe ọgbọ́n ọmọ tí ẹ ti mọ́lú òfò àrárá ń ti máa ń gbé gbogbo ẹ̀wá àbí gbogbo tí máa ti ń sọ náà pẹ̀lú ìṣẹ́jẹ́jọ́ wà ní class máa gba àkàbárò lé. àkàbárò lè àkàrán tó wá wà tó wá. ẹ máa ká ló bá ti gbé báyìí kó bá ti gbé tí ọ̀tún rẹ wọlé báyìí. Gbígbọ́. Wọ́n ti lẹ́tí máa ṣe nìyẹn. Bẹ́ẹ̀ náà ni ọkọ ìyàwó tó ní àwùjẹ ọkàn lọ. Ọkọ ìyàwó tó ní àwùjẹ ọkàn lọ. Ah, eh, ìyálé. Ìyálé. Ọwọ́n rojọ́ ìyàwó. Wọ́n náà wá gba náà jẹ. Ìyàwó wá rojọ́ ìyàwó dálé kọ́. Wọ́n náà wá gbàgbọ́. Ààrẹ ah, ti jẹ̀kù lọ́mọ. Ó ti jẹ̀kù. Bẹ́ẹ̀ náà lẹ́yìn tọ́lọ́mọdé méjì lọ tọ́lọ́mọdé ọkàn lọ́mọ wá sì wà ní èjì kan ìtọ́mọ tó bá rí pọ̀ tẹ kejì ẹ̀ pé lámájá ẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́ni tó gbà yàn síṣẹ́ ó àwọn òṣìṣẹ́ abẹ́ kí wọ́n sílẹ̀kùn kan náà wọ́n nìkan bá ti ń náà lọ́ba kan ń bú ọba kan bá wọ́n á dá sí wọ́n torí ẹ̀ fagbọn tiẹ̀ pẹ́sidẹ̀ntì Amẹ́ríkà àti pẹ́sidẹ̀ntì kọ́ńtì kan jà lọ́wọ́ ọ̀ wá torí bọ̀ ni wọ́n gbà ní pọ́ǹpù lórí. àkàbàlù àkàbàlù tó wà wà tó wà. Gbogbo nǹkan tó bá jẹ mọ́sẹ̀lẹ̀ ayé láńtọ́ bá fi àyà yìí fàṣíṣà ńlá ni. Fàṣíṣà ńlá ni o. Tọ́mọ ènìyàn bá gba mú tí èsè mùsùlùmí gan. Tí èsè mùsùlùmí gan. Yọ àti ìlàyé rẹ̀ púpọ̀. Báwo wá ní tí mùsùlùmí bá gbà mú? Bàbá àti ìfẹ́ǹsì tó Yàtọ̀ sí ilé òun kan wá sí bàbá àti ìfẹ́ǹsì náà ẹ̀sìn. Ẹ̀sìn ẹ̀dá. هذه الآية ترد على أن الشك أن الشك المطلق في جميع المصادر وفي جميع الأخبار وأن ذلك مخالف للأصل ومعطل لسير الحياة وتنظيمها. wọ́n ní káná mọ̀ pé àyà yìí sọ fún ayé pé bàbá sọ pé ká tàbáyá náà ká ṣe bá ṣe ká ṣe wá yọ ọ̀rọ̀ tó dọ̀dọ̀ tó bá dọ̀dọ̀ bàbá tó. wọ́n láyà yìí ọ̀sọ́ fún wa pé gbogbo nǹkan tí a bá wá gbé wa ká sì máa takò náà. àwọn ọmọ pé wo ẹ mọ̀ sọ kankan ẹ gbọ́ ẹ wo ń bọ̀ ń bọ̀ gbogbo ròyìn lọ má. gbogbo ròyìn lọ má. tí ikú ìka ọmọ náà rẹ. ikú ìka ọmọ náà rẹ. o ní mà. wọ́n fi wọ́n kú mà. ẹ máa gbọ́ ròyìn. máa gbọ́ ròyìn. wọ́n máa ṣàṣàyàn nù tó ọba gbọ́ ni. máa ṣàṣàyàn nù tó ọba gbọ́. ìdí àwọn wọn ti ní yá owó owó ẹgbẹ́sẹ̀ tó yẹ owó mi ò ní tàbáyé lọ́wọ́ ní ti àgbọ̀ kankan má báyìí. ọ yìí bẹ́ẹ̀ni bá bọ́ sọ̀rọ̀ ní ìsìn àbẹ́ntọ́ bá bọ̀ bá bọ̀ sọ̀rọ̀ tó sì gbàgbọ́ má sì èméjì má pé àlà ásìdò fi kàlà ní ṣáàkì bẹ́ẹ̀. kìí bẹ́ẹ̀. náà wàfí ha. wàfí ha dèrí lọ táwọn ará ilé náà sọ́mbẹ̀ díẹ̀ wọ́n ni àánà tó bá yà yìí ọ̀sẹ̀ rọ́jù fọ́rọ̀ náà kí lọ́rọ̀ náà. iná ni mùsùlùmí na kúlà ń rẹ̀ dóòlù náà wọ́n ní gbogbo mùsùlùmí ayé látòkè délẹ̀ gbogbo mùsùlùmí ayé látòkè délẹ̀. gbogbo mùsùlùmí ayé látòkè délẹ̀ wọ́n sọ pé. wọ́n ní gbogbo ara paasi. wọ́n ní gbogbo ara paasi. bàbá ti jẹ́ mùsùlùmí ọtí paasi. bàbá ti jẹ́ mùsùlùmí ọtí paasi. àwọn kan sọ báwọn. àwọn kan sọ báwọn. ìpìlẹ̀ ni pé gbogbo mùsùlùmí tó bá ti sọ̀rọ̀ lódodo ló ìpìlẹ̀ ó sì ń sọ̀rọ̀ lọ́wọ́. ó lè wò tó kó ní sọ̀rọ̀. ẹ pé ah, òun bá dábàá òun lábájá lábájá òun mà ti kú wọ́n ti sọ lánàá. Àkókò tó Wọ́n ní gbogbo Mùsùlùmí, wọ́n ní gbogbo tí a bá sọ òdodo ni àwọn kan bá wọn lálẹ́ ìjọba àbí kìí ṣe bẹ́ẹ̀. Kìí bẹ́ẹ̀ wọ́n ní àyà ìjọba pé ń tẹ́ wíwọ̀n ẹ̀tẹ̀ bíréèkì ń ń sọ nǹkan ní ẹ̀jẹ̀ àmà ń tẹ́ ẹ ní ká ní tọ́ yẹ kí mùsùlùmí ọ̀tẹ́ tó lè kí mùsùlùmí ó jẹ́ ọjọ́ sí pé olóòtọ́ ní kára àti olóòtọ́ ní kára àti gbogbo ara wá rí bẹ́ẹ̀ ni ọlọ́run kò sí bẹ́ẹ̀ Nàkéwù wà. Ní àná Allah ta'ala amara bí tàbí tàbí kò فدل على العكس فدل على العكس وهذا الاصل الذي ينبغي ان يكون عليه المسلمون هو العدل ولكن لا لا يفترض هذا في جميع المسلمين ولكن لا يفترض هذا في جميع المسلمين ولكن لا يفترض ولكن لا يفترض هذا في جميع المسلمين. Eh, àwọn mùsùlùmí kọ́ máa rí bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ rí bẹ́ẹ̀. lẹ́nà mùsùlùmí lẹ́tọ̀ aláàdáradà. lọ́wọ́ àti pásítọ̀rì àyà tàti tú wọ́n mọ̀ pé ọlọ́run ká ti pín rẹ̀ àyà ìjọba tú olùbá sọ fún mú. Ṣùgbọ́n wọ́n ní olè ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير Ọlọ́run ti pín ìtàn rẹ̀ kan nípa ẹ̀. Ẹ̀tún lọ wọ́n sọ́lọ́tò wákà 88 sí 94 àní. Àlùwákà. Àṣọ́tò wákà ọlọ́run tó pin mẹ́ẹ̀mẹ́ẹ̀ kí sí bákan náà láwọn àjọra wa lọ sí jákàtì ní. fàmà ìyànjá nílẹ̀ ló bọ̀ wọ́n àlùmọ̀ ọ̀dẹ́nàdùnà yìí. ọkà alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ ni bí. فأما إن كان من المقربين فروحا وريحان وجنة نعيم وأما إن كان من أصحاب اليمين وأما كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين أهو سلام سلام وأما إن كان من المكذبين الضالين فنزل من حميم فنزل من حميم وتسلية جحيم وأما إن كان من المكذبين الضالين فنزل من حميم وتسلية جحيم متى نعمل الكلمة لقم Mẹ́ta ilé ọ̀tọ̀ ọ̀pọ̀ ní. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni òun yàpọ̀ mọ́ra wọn. Ìdàpọ̀ mọ́ra wọn. Ẹnu ọgbọ́ jẹ́ àṣàbù rẹ̀ kọjẹ́ mú kọ́rọ̀ ní àtúkọ́ jẹ́ àṣàbù ní àtúkọ́ jẹ́. Gbogbo amẹ́tẹ̀ẹ̀ta ìmùsùlùmí gbogbo wọn. Gbogbo mùsùlùmí ni wọ́n قل وقد قيل وقد قيل إلا عمر بن الخطاب رضي الله عنه كان قال قال عمر بن الخطاب رضي الله تعالى عنه المسلمون عدول بعضهم عن بعض ọ̀rọ̀ tí a kọ́kọ́ sọ nù ọ̀rọ̀ tí wọ́n kọ́kọ́ sọ nù ojú rẹ̀ dáa nígbà tó ojú rẹ̀ dáa wọ́n fi àkókò àwọn táwọn ìlú àwọn sàájú wọ́n ti jọ́ọ̀tì àkókò àwọn sàbí tí wọ́n lò wọ́n fi dájọ́ ìmọ̀nì bẹ̀. ìmọ̀nì bẹ̀. ọ̀hún àlùmọ̀tìmọ̀ lọ́wọ́ ìjọba rẹ̀ wọ́n kọ lẹ́tà sí wáyé wọn àmúlò àti ọ̀rọ̀jọba ọ̀tàrà ni wọ́n ń lọ́kọ́ bí àlùmọ̀tìmọ̀. àlùmọ̀tìmọ̀ náà rẹ̀ lóòrò ń bá àdóhùn àgbà. lọ́gbọ̀ ya. وأنه لما بلغه ظهور شهادة الزور رجع. ما wọ́n yàtọ̀ sí tànà. Eh, àwọn àtòní. wọ́n yàtọ̀ sí tànà. àwọn tó máa yàtọ̀ sí àná ọjà ọwá tó mẹ́kọ sí wá rẹ̀ pé ọ̀lá yóò sáró áhàdùn mi ìsìlámi bí gọ́rí ìlú ojú ẹkọ́kọ́ máa yẹ̀wọ̀ wò náà sí pé áàdìlù áàdìlù ní àbí rẹ̀rọ áàdìlù ẹgbẹ́ áàdìlù ní ẹgbọ̀rọ̀ tí ọ̀rọ̀ jẹ́ áàdìlù ẹ̀tàkọ̀rọ̀ àwọn nǹkan máa yí padà bí bàbá ṣe yí padà. bí bàbá ṣe yí padà wọ́n máa yí padà. láyé ìgbà kan. ayé ìgbà kan. wọ́n náà wọlé Yorùbá. ilẹ̀ Yorùbá tá a wà yìí. àwọn àgbàdo máa máa jẹ́rìí. àwọn àgbàdo bẹ́ẹ̀ bí. bí a bá lọ sóko. bí a bá lọ oko. àwọn lóko lọ́jọ́ kí n mọ̀ tó kú díẹ̀. tó tá a bá lọ sóko tá a bá ń bọ̀ wá a máa bá igi lọ́nà a máa bá iṣu lọ́nà a máa bẹ́kẹ̀ lójú ọ̀nà a máa bá tòmátò lójú ọ̀nà wọ́n wà bá àlè ní wọ́n bá àlè lórí. lórí. kí láàlè ewé lásán ni wọ́n jáde lórí ẹ máa já lórí báyìí bá ah, ọ̀sẹ̀ tó lè bẹ̀rọ. ó ti iná ó sì fọkà balẹ̀ bọ́ bá gbé ibi títì látàárọ̀ tí ìdìrọ̀lẹ̀ tó bá dé bẹ́ẹ̀ yọ bá nǹkan lù kí yọ bí yọ bá nǹkan lù bẹ́ẹ̀. bí yàrá bá tẹ̀ wò ní ìsìn. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. ó sì wá wà ní ẹ̀sìn náà nù. ó sì wà ní ẹ̀sìn náà nù. wọ́n láyé ìgbà kan. láyé ìgbà kan. táwọn òbí bá ní ẹ̀yà ọmọ. ẹ̀yà ọmọ. ẹ máa lọ mọ́sáàsì. ẹ máa lọ mọ́sáàsì. especially ìyá. pápá ojúlọ ìyá. àwọn ọmọ lọ mọ́sáàsì lóòótọ́. àwọn ọmọ lọ. láyé òde òní. láyé òde òní. wọ ọ̀yá. wọ ọ̀yá nǹkan rẹ̀ dé mọ́sáàsì. Bá àwọn rẹ̀ dé mọ́sáàsì yóò. Tó bá ti dé mọ́sáàsì náà kò tó wá padà lọlé. Kò tó wá padà lọlé. Tó bá tún kí òun tán padà wá mú nǹkan rẹ̀. Padà wá mú o. Má fi ránṣẹ́ o. Má fi ránṣẹ́. Kàdé mọ́sáàsì o. Kàdé bẹ́ẹ̀. Kí ló fà á? Ọmọ òde òní yàtọ̀ sọmọ àná. Ọmọ òde òní. Wọ́n ti máa sọ pé tábà rí kan náà ẹ̀jẹ̀ jókòó ti máa ṣe àwọn bá ọmọ àná délé. Ọmọ àná délé yìí. Tábà lè ti ń ṣe bí ọmọ òní wọ́n lọ pé ọmọ ìpàdé ìgbàlódé ìbẹ́ nìkan mọ̀ sọ̀rọ̀ 1 million lára tó ní 10 million lára ní 10 million ó ní ọ̀jẹ́ nǹkan kan ó sì 10 million ó ní average lọ́wọ́ ọmọ ìgbàlódé nù láyé ìgbà kan ní sọ wọ́n rẹ̀ olú rẹ̀ ògbò kó láàrù òjò ọgbọ́n ní one thousand kan yọ́ máa bàbá rẹ̀ ní pé ah, one thousand ah, ìgbò náà kò sí wọ́n jáde ní. ẹ bọ̀ bá kó ten million jáde ní kó láti wá ní wò ó láyé òbí nǹkan ti yí padà. báyìí náà máa sí ní wa lọ sí نعم فيها أن القاضي إذا قضى بما يغلب على الظن لم يكن ذلك عملا بجهالة. nínú àwọn masáyìlú fìlìhíyà àti òṣùlíyà táwọn onímọ̀ ń jáde eléyìí ọ̀tí adúláyé ẹ̀ẹ́dẹ́gbọ̀n tó bí lọ́sọ̀ọ́. رحمه الله تعالى قالوا لنا تصرفها الديوانات ولأن القاضي إذا قضى بما يغلب على الظن لم يكن ذلك عملا بجهالة وكذلك وكذلك قبول قول العالم المجتهد وإنما العمل وإنما العمل بالجهالة قبول قول من لا يحصل غلبة الظن بقبوله ومن بقولها ما تقولها ما أنت أدجو أدجو أدجو adájọ́ òfin. tó bá fi àwọn ẹ̀rí kọ̀ọ̀kan sì dájọ́ tí ò sì dá lójú. tí ò dá lójú. ọ̀rọ̀ ah, sọ fún wa lánàá rí pé eh, ọ̀pọ̀lọpọ̀ kóòtù wa yẹn. ọ̀pọ̀lọpọ̀ kóòtù wa. Ah, àti kóòtù wọn. ọ̀pọ̀lọpọ̀ kóòtù wọn. Ah, torí kìí ṣe sẹ̀rí àdúgbò ń bẹ̀. sẹ̀rí àdúgbò ń bẹ̀. ká máa máa tura máa ń tí ọ̀dà ọ̀pọ̀lọpọ̀ kóòtù ayé láwọn èèyàn ń lò yẹn. wọ́n lò. tí a bá bi adájọ́ léèrè pé kí ló fi dájọ́ yóò pé ìgbà ń bá ti rí sixty percent náà rẹ̀. ẹ ó ti jàre náà. ó ti jàre náà. 60% lọ́lọ́ nílé ẹ̀rí náà bóyá ní kéèjì òun náà ní 50 lọ́dọ̀ ẹnu mílè ní sí ah, sí púpọ̀ dájọ́ nǹkan oníṣẹ́ ẹni bẹ́ẹ̀ sọ́wọ́ ní ààrẹ àpà tó ṣe fún. bá a ní tòun yà ní. wọ́n ti wáyé kíkà jọ ṣẹ̀rí àdúgbò. wọ́n ní ọ̀wọ́ bẹ̀. owó bẹ̀. wọ́n torí pé ó ṣe ìtìhádù ni. owó tó gbìyànjú. ó gbìyànjú lórí ẹ̀. bẹ́ẹ̀ náà ló ní mímọ̀ náà. onímọ̀. tó bá wá di ìmọ̀ wá di ìmọ̀ wá di ìmọ̀ tó wá láàdì síbì kan. ó láàdì síbì kan. ṣùgbọ́n ọba mú ọ̀rọ̀ rẹ̀. Eh, ọba mọ́rẹ̀ ẹgbẹ́ náà lọ́rọ̀ nígbà àmúta ó wá náà padà sáwọn èèyàn míì tí wọ́n wájì padà pé ah, ah, ẹni bẹ́ẹ̀ rùsù agba ti ọ̀sọ̀ ẹni tó wọ́n náà bà tó sì hó àdámáta àdínlọ́rùn ti ọlọ́run lórí ní ṣe bẹ́ẹ̀ àrí sọ wípé kí ni وإذا أخطأ فله أجر wọ́n ni tó bá ti mistake yọ gba láàdá so ó jẹ́ kò sí jẹ́ náà. wọ́n mi hàn án náà rí máa ń sọ ìlà bá mi ìlà bá mi nà lùbàtà wa. wọ́n láyà ilé ẹ̀ tó sọ fún Áfíríkà sọ́ra fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn ẹ̀rọ ṣàtúnṣe sọ́dọ̀ àwọn onímọ̀ kọ̀ọ̀kan nínú àwọn fatuwa ọ̀rọ̀ àdìmọ̀. التي لم يتكلم بها الا هو àwọn òbí ẹ̀sọ́ gan àwọn àfáà yẹn ọ̀sọ́ ṣùgbọ́n àwọn yẹn sáré gbọ̀ wájẹ wọn sáré gbé lárugẹ ọ̀sán ká wọn sọ di ti ayé mẹ́ta bẹ́ẹ̀ bá kò tọ́ rí bẹ́ẹ̀. wọn á àwọn tàkàlà wọn láti kó ní màmíà máa yọ ọrọ àni mo kọtọ àni. tàbó tiẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n nígbà tó sọ̀rọ̀ yẹn ọba tuntun tọ́nà tí ọ̀gbà lérò. وكم من أقوال نسبت إلى علماء أدلاء لم لم يكن لها أصل. والله أنا لما يوم تنسى في تصدق مع فلان لا مهم تقول لهم تون تي سوري báwọn èèyàn sáré wọ́n sá fún mọ́ lẹ́sẹ̀. لهذا يجب التدبر بما ينقل عن العلماء او غير العلماء ولا سيما في هذا الزمن الذي تقرا فيه الاخبار فتبينوا إن جاءكم فاسق بنبأ فتبينوا فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. nínú àwọn ibi tí ń bẹ ní téèyàn bá lo àyà yìí òun náà ni wípé. tẹ̀m̀pínú náà ń ṣe kiri ní akọ mílẹ̀ sí kiri màrú. àti tá a bá lo àyà yìí nígbà míì. tá a bá lo àyà yìí nígbà míì. àti fàyè gbà òkè àtìbàyèká òkè dáa. àtìbàyèká àbàyègbó ń jálà. àtìbàyèká ń jálà bí. àbàyègbá babaláwo. àbàyègbá babaláwo. àbàyègbá alásàsì. àbàyègbá alásàsì. wọ́n ní tá a bá lọ àyà yìí. tá a bá lọ àyà yìí. a sọ̀pọ̀tì àwọn alásàsì. a sọ̀pọ̀tì àwọn alásàsì. kódà bá a ti sọ̀pọ̀tì wọn ó lágbára ju tàṣàṣì tí wọ́n kàn mọ̀. ó lágbára pọ̀ jọ̀ọ́ tó mọ̀ lọ. àwọn ni. ìyá

àwọn akẹ́kọ̀ọ́ kan akẹ́kọ̀ọ́ fìtínà ló wọ wọn akẹ́kọ̀ọ́ fìtínà ni wọ́n wo gbogbo bí wọ́n ṣe ń gbọ́rọ̀ tòkè wá ọ̀rọ̀ tòkè wọ́n gbé wá wọ́n gbé wá láti ti dàárín ọ̀gá àtàwọn ọmọ abẹ́rẹ́ abẹ́rẹ́ wọ́n nígbà yẹn bàbá wa mú bàbá wa yẹn wọ́n wá mú mẹ́rin àjù ọmọ ojú ọ̀nà kan kí ni ìlànà náà wọ́n gbà wá fáwọn ará ẹ̀ nígbà táwọn àbẹ àbáwọn àbẹ wọn wọn àti àwọn ọmọ alábàlùbàjì ṣe bàbá àwọn amúlànà pé pọ́lísìn pé gbogbo ẹni tó bá jẹ́ àwọn òṣìṣẹ́ yunifásitì àwọn tí sí yunifásitì mẹ́tìlá báyìí tó bá mú kọmíṣàn wà bá wọn tó bá ti ń jábọ̀ kan báyìí wọ́n fún ní gáwà hmm. ọmọ gáwà wọ́n fún tí ìkọ̀ gáwà ọ́fíì Kọfí. Ọkùn kọfí. Ọkùn kọfí. Ọkùn déètì. Ọkùn déètì. Ọkùn bisikíìtì. Ọkùn bisikíìtì. Wọ́n sì wọ́n sá wọ́n sá kọ́lé àṣẹ. Wọ́n tẹ̀ bá yí fún. Àbọ̀wọ̀ àmú fóònù. Wọ́n wà mú fóònù. Pa pa pa pa ẹni tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ wá fún ọ̀run. Ẹni Ẹ̀ló. Ẹ̀ló. Kẹ́fà ṣáàrì. Sọ̀wà dáadáa. Sọ̀wà dáadáa. Ẹ̀ lọ́ọ̀ gbogbo ẹ̀. Gbogbo ẹ̀. Ẹ̀ sínú jámíà lọ Sínú jámíà ìgbẹ́ Wọ́n ṣe bẹ́ẹ̀. Wọ́n ti gbé gbogbo ìdáwọn ṣe dáwọn àrímú. Kò sí ìdún tí lè dún wájú ń tàn sọ̀rọ̀. Kò sí ìdún tó ń tàn lè dún wájú ń tàn sọ̀rọ̀. Hmm. Tí wọ́n náà bá fẹ́ lálàáfíà máa ṣe bẹ́ẹ̀ ó rí pé olóògùn ọ̀sà fún ọ. ìrìnàjò olùmọ̀ọ́sẹ̀ olùmọ̀ọ́sẹ̀ bàbá yẹn ti làlàáfíà láyé ẹ̀ ní. yìí wá wà tí yẹn máa ṣe. tó lọ ń bá kí ọkọ kan rẹ bá sọ̀rọ̀ yàrá ní imáyì. mọ́tò pè é. ìlànà kẹlẹ́ àbá wa lò yẹn ìlànà òun ó jẹ́ ọ̀dá ẹni tí ó pè wáhùn àtẹni tó pè é ṣejú ẹ̀yẹ wọ́n mọ̀ ẹjà fún èkú ni bàbá fi líle mú bẹ̀rẹ̀ ẹ̀ ń tẹ́lẹ̀ máa ń wùgbé ọyẹ sí jù Bọ́lá ti wọ ẹjẹ́ ọ̀tún. Bẹ́ẹ̀ ni kí Ó bá tó sì jáde. Ah, ẹni tó pàjẹ́ fún ọ, tó pàjẹ́ lọ́dọ̀ rẹ o. Kó tó wá sí dáadáa sí ìṣèjú ẹ̀ tó wá láàrin ah, Ó ti tó Ó ti tó, ó ti tó. Ah, bá ní máa ń yẹ lóun gbé. Tẹ́lẹ̀ ò gbé. wa bàbá wa sọ́ọ́lẹ̀ ọ̀gbọ́n o lè mú kò lò ó. Ṣùgbọ́n o lè díẹ̀. Àyọ̀ máa dá họ́wù họ́wù lẹ̀ ọlọ́pọ̀lá wa. Wọ́n ní àyà ìjọba pé kájínà sí kí ni Ànàmìgbó ẹ̀dìnà tó fòfò, àwọn ní àbáwà òṣèlú ti lẹ́yìn wá sọ wípé wọ́n ní ẹ̀lọ́pọ̀lù kàlámì náà ti bá àmì ìlà bá ka tó jẹ́ sí pé ọwa ka ma kà máa pé àlàágùhù wọ́n kà pé ẹ̀mú àbáyẹ̀ wọlé àlàágùhù àlàágùhù wọ́n wá ka kà pé àlàágùhù àlàágùhù wọ́n kà àdìsà àdìsà lára ألا ألا هل تدرون ما العدل؟ آه نبي وين bíbà tó pé ẹ̀dà almuhim al'adhu anábì sọ vocabulary fáwọn sàbẹ́ ó jẹ́ sí pé lárúbáwá ni wọ́n lárúbáwá ni wọ́n sọ ọmọ ìlànkò lára anábì wá ní àtẹ̀tẹ̀rúnà mal'adhu tẹ́ẹ̀tẹ́ ẹ̀mọ́ jẹ́kọ̀ ìrìnlẹ̀ tí máa ń da àrin ìlú àti ìlú tí máa ń da àrin àwọn àtẹ̀lẹ́ tí máa ń da àrin àdúgbò òru wọ́n ní àlàáfíà ní àárẹ̀ wá ní ẹ̀mọ́ wọn ní. ní ẹnà mímà alẹ́ bí o ti wọ́n. ó ń gbọ́ ti kú sọ fún ọgbà ìta aṣọ nínú ọ̀dọ́mọdé àti eku àti ó ń gbọ́ ti kú sọ fún. a sọ pé eku èèyàn lè gbọ́rọ̀ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. ẹyẹ náà sì lè títí oṣù gbọ́rọ̀ tá a bá ń sọ fún wọ́n ní wọ́n sọ pé ó ń gbọ́ ti kú sọ fẹ́ yẹ láti mìíràn bá bìrì mọ̀ bá lábàá wọ́n ti sọ pé áá kò sí ń tọ́gbọ́ kò sí ń tọ́ lọ sọ tọ́gbọ́ gbogbo tí ń lọ sọ fáwọn èèyàn kò sí gẹ́ni torí kò lè gbọ́ tí kú dàrẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náàbí ní ọ̀gbọ́ tí kú sọ fún ẹ̀yẹ ọ̀rọ̀ ni bí ẹ̀nà mímà òun náà ni a ti ń gbọ́ tí kú sọ fún alẹ́ tí tó sì lọ́yìn náà ẹ̀ tí ń bá àwọn èèyàn ẹ jẹ́ làwọn onímọ̀ sọ pé ẹ̀nà mímà tufsidu ma la yufsidu sihir ti sáà wàhálà yòsílù òsìlù ìsá tòsílù nàmíwá ti sá wọ́n ní àsàsí lọ́wọ́dá ti ṣe fìrákù láàrin ìlúsílù láàrin kọ́ntì sí kọ́ntì tó ní ti ṣẹlẹ̀ láyé lọ́wọ́ ní ìṣẹ́ àwọn olóòfó cnn gàgà tẹ̀ mọ́tọ̀ ẹ̀ àwọn àwọn oníròyìn yẹn àwọn onígbàgbà sí ẹni ẹnu wọn àwọn tí àwọn fúlẹ̀sì gbogbo àwọn tó ń yẹn àwọn nàmà lórúkọ lórúkọ wọn jẹ́. torí pé tí ọba nàmà kò rí rówó. tí ọba tó òfófó kò rí rówó. òfófó gan ni wọ́n ń jẹ. òfófó ló jẹ. ohun tí ń ṣẹlẹ̀ yẹn ọ̀rọ̀ ni o. ọ̀rọ̀ ni. ntẹ́nì kan sí tí ọ̀sọ́ wọn lọ lọ lórí falágbára pé ọmọ ti dé. ọmọ ti dé. ó ní ọ̀sẹ̀ tí ń bọ̀ wọ́n tàbọ̀ mùsọ̀ wọ́n sì yàwòrán bí ẹni pé òótọ́ lórí òótọ́ àwọn tí náà wà ní kó tó di pé ọ̀dọ̀dọ̀ àwọn gáwọ̀ lọ bọ́ọ̀lù tiwa ẹ̀rú wàhálà ti ṣẹlẹ̀ láì àwọn ànàmí ìmọ̀tò tó ṣìdò ìgbà máa lára yóò ṣìdò òṣìṣẹ́ ìgbà àwọn alátàsí yóò kọ́lọ máa sàájọ náà ni yóò lọ rí orí ọká yóò lọ ra orí ìsèlé yóò ra ọmọ láti gidi méjì yóò sì ra òdúdú àtòwò pupa òdúdú ọ̀pọ̀pá máa jẹra yẹn òdúdú àtòwò máa jẹra yẹn òdúdú náà máa jẹra yẹn yóò wà láti méjì yóò wà yóò sì lẹ́yìn yóò wà kọ́ni ẹ̀sẹ̀ ra wọn yóò wà kíní kan là láàrin yóò wà máa wé kíní kan àwọn wọn ni eléyìí ni eléyìí ni eléyìí ni adé eléyìí ni ẹ̀kọ́lá eléyìí kọ́lá eléyìí ni adé adé àti kọ́lá wọn adé o wọn kọ́lá o ẹ̀rẹ̀fẹ́ bá ti ríra ayé láì fẹ́ kíní kẹ̀rẹ̀ máa jà yóò wà máa dè yóò wà máa pọkọ̀

òfófó owó ní ìdí àkójọ ọgbọ́síwáì nàíjá àti ẹ̀gán làwọn jọ lọ sọ́dẹ̀ ìjọfẹ́ pa ọ́ Òun ah, àti ẹ̀ àwọn jọlọ ní ìtọ́fẹ́ kọ́. Ah, ó ti fún ọlọ́wọ́. Ó ti fún ọlọ́wọ́. Mo ya fọ́tò check tó ti sanwó kan. Ó sì mọ́ bí fọ́tò check rán. Wọ́n wò. Ẹ́ ẹ̀rìn bó ti náà bá rọ́ ń tàn sí ọwá kí pé ọ̀rẹ́ni ọ̀rẹ́ni ọ̀rẹ́ni tó mọ́ lọ́wọ́ sí yóò gbé ọ̀rẹ́ rẹ̀ kí ni ìjà àkúntàdì kúrùn ní àbáyé bàtà ìyanu alìmọ̀yé ìjẹ́ pẹ̀lú fún yẹn wọ́n ní àyà ìlò bá gbé ẹ̀sà fún ah, bá ṣe fún gbìnàbà ní pàtàkì àbáyé ní pé mọ́gbà gbogbo ìjẹ́ bára gbé fọ́ ó dùn ní àkókò mọ́gbà وودادا نعم ايه فقرا تحذير المسلمين عن اي شيء يوقع na ولا يعين توما في a ti nílé ìwà nìsí

عبد الله بن عمرو رضي الله تعالى عنه وقال قال لي رسول الله صلى الله عليه وسلم قلت يا عبد الله بن عمرو اما يا عبد الله بن عمرو بلغني انك تصوم النهار وتقوم الليل mo gbọ́ pé ó kú sí ń bá àwẹ̀ lọ́sàn-án ló ń yẹn náà sílà lóru tí ì sùn. fara tafàì. má ṣe máa. فإن لجسدك عليك حظا لما في أنا فسني ولعينك عليك حظا وإن زوجك عليك حظا ìyàwó ẹ̀ náà lẹ́tọ̀ọ́ tiẹ̀ náà. sún wa ápè. máa gbà rẹ̀ máa jà. sún mi kú lè ṣàfẹ́rẹ́ tàlátàtà àyà. yóò ìwọ máa ní o máa gbà rẹ̀ mẹ́ta lóṣù kọ̀ọ̀kan. Eléyìí gangan bíbà tó ń gba tó fi gbogbo ọjọ́ ayé rẹ̀ gbà wọ́n, àlẹ́bí sọ bá àwọn sàdé. Abdullahi Mun, àwọn ọmọ kékeré ni wọ́n wà ní Jọ́nà. Ọmọ kékeré lọ́wọ́ àjọ náà. Ó jẹ́ òun, wọ́n láti ṣẹ̀bẹ̀rẹ̀. wà fẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ní. o tí o tí nǹkan fẹsẹ̀ kọ. o tí bá. sáré gèrè bá. ọba ti fẹsẹ̀ kọ bí ẹ̀ mẹ́fà rí ọmọ pé èyí sáré gèrè o. bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ẹ̀sìn náà. ọ̀rọ̀ ẹ̀sìn bó ti ah, ò sí tí wọ́n ń wì yìí ọ̀ ò lè bá ò lè bá Eh, àwọn tó bá jẹ́ eh, eh, tó sẹ̀sẹ̀ jẹ́ àtẹ́sí pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ Abdullahi Abdullahi pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ dọwọ́ rẹ ara rẹ le díẹ̀ ara rẹ le díẹ̀ jẹ́ o jẹ́ o kọ́mọ́ bá ti jẹ ká àbámọ́ o bá bá jẹ ká àbámọ́ tọ́ọ̀ bá ti jẹ́ definitely ọ̀jẹ̀ ká kí ni àbámọ́ dẹ́wò ìwọ náà tí ìwọ náà lọ́kọ̀ ọmọ bá náà dẹ́wò dẹ́wò. Ah, náà. Olùdíyà ọ̀tún lálá. Àwọn àmì wá sí wá sí fún mímọ̀ àgbà mẹ́ta náà wà láhásánà tó bẹ̀ á sí rí. Ṣé kan mẹ́wàá lọ́gbà nígbà tó gbà rọ ọjọ́ náà wọn lọ́wọ́

ọwọ́ àpàdé bí pé máa gbàrí ọjọ́ kan wọ́n ní ọ̀dá àríkà sọ́mù wọ́n ní àwọ̀ ìdáyà lè wà dáwùdù gbàrí ọ̀nà àrí sọ́látọ̀ ọ̀sán ọgbà lọ sáà ní kò láyé sọ́lọ́wọ́ wáyé. Mọ̀ wáyá agbàdára. Agbàdí ara ní ọ̀wà sí gbà. Kò sí gbà kan. Kí wá ní àwọn ọ̀gá rẹ̀ kó yá lẹ́yìntà ní àkọ́tùbí lọ sára. Yá lẹ́yìntà ní. Àkọ́tùbí lọ sára. Kí n sì wá gba dára bí mi gẹ́rà pé sọ́mù sàrà sọ́dà yá ní ìgbòlè. Má gba ọjọ́ mẹ́ta ló sọ inú sí wàá ẹni lè sílẹ̀ báyìí. Ní ìsìn agbára òkè má. Agbára òkè má. Ọ̀rọ̀ tẹ́ ń sọ nígbà tí wọ́n ń ká lọ́nà ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún wọ́n wọ́n wò pé á ah! kí ló dé tí ń ju wá tí ń ju wá gbọ́n sánà lórí fún mi sọ́rọ̀ lọ́wọ́ wọ́n fi hadith خير الأعمال أدومها وللقلب ومن الصور الدينية الدنيوية أن ينفق ماله بما يرى وكذا يقول النسيء بعضنا فتصبحوا على ما فعلتم نادمين ولا يبقى يعني مسلم ní ọ̀yọ́ máa mọ́mí ní ọ̀yọ́ máa kọ́ máa fọ́ọ̀lù sínú odò àbíọ́ra àbí kànga àbí kòtò àdánwò àbámọ̀ ẹ̀ka máa já bẹ́ẹ̀. wọ́n nínú àwọn àwòrán tẹ̀sán lásán fún akánì pàfẹ́ gbáwẹ̀ eh, ẹlòmíràn ìlú kòránì wọ́n máa gbọ́n ká ojú kòránì ká ojúmọ́ wọ́n ní òfin náà máa parí ojú kan ààrẹ ọ̀dẹ ọlọ́ọ̀gá láàrin ìgbà tó máa kà máa pé

wọ́n ti lọ́pàá torí àsìkò àyíká ń lò lọ́wọ́ yìí ọ̀yà sáyé ìtànà. àwọn sọ̀wárí ti pọ̀ sọ̀wárí ó ti àwọn kan tí dánilọ́nà ó láyé ìgbà àwọn ìlọ́sọ̀ ọmọ ìyà tó bí lọ tó lójú wọn láyé ìgbà ó yíwọ́ sọ báyìí ní gbogbo gbà báyìí wọ́n lè ọlọ ọkọ̀ ọlọ́pọ̀ gbogbo ayé bẹ́ẹ̀ náà ló jẹ tá ń jẹ wàsìkò tí ń gbà gbogbo àwọn àkókò náà wà wo lórí bàbá tí ń dà wà láàrín fóònù láyé ìgbà kan bá wá lọ́wọ́ ní ìsìn gbogbo yẹn kọ̀ọ̀kan tí wọ́n àjọsùn afọ́lá ìṣẹ́ bọ́ bá tí a sọ pọ́ pa fóònù sí ọlọ́ba tí a máa bá wa fún ìlú fóònù jọ láńfóònù ní ló ti sìn tí ọba ti sí nlé ẹnìkan ò lè pé tó bá ti wà nlé fóònù náà yóò sì gbẹ̀yẹ́ ló kò sí ní mẹ́tí pé ẹgbẹ́ mẹ́gbẹ́ kò sí dáhùn sọ́jà ní ilé sọ ilé ìfọ́kọ̀ ọ̀ma wọn ò lo fóònù 100 language dìísí wọn lọ 100 jẹ́ ọ̀pọ̀ àdìméjì lè lọ́pọ̀ ṣe ọdílẹ̀ tó ṣe ìlú sáàtò tó professor Abdullah Al-Hangari an kọ́rí an kọ́rí ẹ̀lùmọ́rin Hangari láàrín ọkùnrin Hangari an kọ́rí àwọn tó kọ sílẹ̀ eh, eh, àdábùtà tọ́ ọba rí wọn orí wọn nìyẹn tọ́ ọba ti rí wọn fóònù kọ́ọ̀lù ni fóònù ní tẹ́lẹ́tọ́bí àtẹ́gbé ẹ ìwé àwọn nílò ẹni kéjì láti wá síbà ẹ̀kọ́ sí ẹ̀dùnmí ti kéré ti jẹ́ ọ̀dọ̀ dáadáa six olùsáàlù dòkítò láìlọ́ lọ́dá olùsáàlù dòkítò sọ́ọ́lẹ̀ sílì jọ ọmọ wọn wọ́n àlówó wọ́n sì ti wà bá wọn láti kẹrù 20 years sí ìtìmọ̀ ọ̀rẹ́ wọ́n wá òpé yóò yípadà jọ́ka yóò yípadà jọ́ka di bí mo ti ń sọ̀rọ̀ yìí tọ́ bá ti lè kọlù nọ́mbà pé tí máa ṣe gan-an kò sí wásaàpù kò sí wásaàpù àyàfi nílé àtẹ̀sì nìkan dáàfin máa jọ́ sọ̀rọ̀ nílé àtẹ̀sì nìkan àyàfẹ́ bá ń sọ̀rọ̀ orí pàdé lórí email mílò lọ́sọ̀ lórí email တော့ပြောတော့ဘူးလေဟောတယ်မှာတဲ့သူမှတော့ဟောတော့လို့ရောင်းတဲ့ဒီမေကနာဘုရားကမွားတဲ့ကေကနာရဲ့ဘယ်လိုပါမလဲဝင်စီအခါအခါ academic schools ဘုံတို့တူရီကိုလည်းပါလာရေးဆင်းတော့တော့အစင်းအောင်ရေကိုလူတူရီကိုလည်းပါလာရေးမှာနိမတ်အင်းနာသူရလို့လည်းကာကုရ်အာန်ရောလည်းတမန်တော်ဝါဘာအခုကိုသားဝိုင်း àkókò tá a wà yìí. Olùmọ̀ ẹ̀kọ́rẹ́jì wa láti máa rí kà bẹ́ẹ̀. ومن الصور الدنيوية أن ينفق ماله بما قد يندم له بعد. أما دومي فيا خيرك بك دومي ها. èèyàn bá ti bá nínú ayé òun náà ni máa ná ọ̀nà owó débi gbé wá ń lẹ́yìn ẹ̀ olówó lápò wá ní àkóso yóò tọ́wọ́dẹ̀ ká wà wà lẹ́yìn rẹ̀ kò lọ ayẹ̀ sọ́tù lè sí ayẹ̀ 29 أعوذ بالله ولا تجعل يدك ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا ولا تجعل يدك مغلولة ولا تجعل يدك مغلولة ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا أدنى وزماء 26 أدنى 7 وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا قل ولا تبذر تبذيرا ولا تبذر تبذيرا ومن لسباع قدر يسوع إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا Ìyáyà tó bí tó twenty nine yẹn bẹ ní Mátẹ̀ka àbámọ̀ wà ń bẹ̀ wàlá tọ́lú tó bẹ́ àwọn. Wàlá tọ́lú tó lọ arákùnrin ẹ̀rí láti ìbàjá ọ̀rọ̀ àmàlú máa ń máa ń sọ. Àmàlú máa ń gbà. ستضعون ملوما pé bàtà kan dà ló máa. Máa sọ́rọ̀. فتقعد أهلهما محسورا أنا مبيوت ديني فتصبحوا على ما فعلتم نادمين فتصبحوا على ما فعلتم نادمين. أنا عبد الله أنا قصة جلاله

فاسق بنبأ فتبينوا فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين